Hello, everyone. Welcome to Toyin Talks. Wow, I cannot um, thank you enough for what you have been doing. It means a lot to us. Thank you for your likes, subscribes. Thank you for watching our videos. Thank you for everything. Thank you till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. All. Bye. olòṣì olófò ọmọkọ́mọ olóbò ṣíṣàn olóbò pampers onírà mi mọ nǹkan tí Mohbad rí la rẹ̀ tí kò lè padà wá tẹ́ ti so ó ga ẹ ṣe gan o thank you ká máa lọ o <laughs> mọ̀mí jí babe mo fẹ́ fi boyfriend yín hàn lórí ìṣeré iná. báyẹn ni ti máa ń ṣépè yọ bá fi wọn boyfriend tèmi kọ́ òkè tó gbé wá. wọ́n pàdé wọn. mo rí jẹ́ẹ̀tì ẹ̀kọ́ tó gbé wá ní òfin. wọ́n pàdé mọ́ lórí ni ṣá. mi ò fẹ́ kó ṣe tó gbé wá mo ti kọ́ mi ò fẹ́ ẹgbẹ́ wa. wọ́n ṣe wọ́n pàdé mọ́ bàbá ẹ̀ lórí. ẹ jẹ́ ká wọ́n lórí bàbá náà. ó bọ́. ẹ wá lórí fún wọ́n ṣe wá pàdé mọ́ lórí báyìí táwọn náà lọ gérun ni àbọ̀ báwo ni. ara wọn pàdímọ lórí mo bọ. orí wa tẹ pẹkipẹkipẹki. níwájú kí ló dé. orí pẹlẹbẹ. mi ò bú ẹ o. ẹ jẹ́ àwò. ẹ jẹ́ ìjáwé ẹni náà ká tó. Ah, kí wọ́n ló dé tó. kí ló dé tó. ọyún mi kọ́ ẹ dáwọ́ náà. ọlọ́run ní dájú ta lélẹ́yìí báwo ti sa kan fún mi báyìí mo rí gẹ́ẹ̀tẹ̀ láyé ọgbọ́n mú ẹ̀ṣẹ̀ mọ́ pẹ́ láìkì mi ni ó ti wáyé mi sí ọdún mi ta wọ́n lẹ̀ kí wọ́n náà yọ wá ní ìgbàgbọ́. ṣé wọ́n pàdé wọn lọ. gbọ́dọ̀ wá èyí mi ká délé orí ìnagbára òun tẹ bá ṣe máa describe ẹ. Andy mi ò bu ẹ o Andy Andy mi ò bu ẹ. wọ́n lọ pa jẹ́ẹ̀ lákúlìsù láìlù. wọ́n lọ pàdé mọ́ lórí ṣá wọ́n pàdé mọ́ iwájú yẹn iwájú yẹn. Jésù Kristi. Andy mi ò bu ẹ o. wọ́n lóun kọ́ wọ́n lóun kọ́. òun ní sẹ́ Andy ni Andy ni kábíyèsí irùngbọ̀n yẹn ló fi jọ lèmi fi rí díẹ̀ o bí wọn boko haram ṣé ẹni yìí lélẹ́yìí. ó nìyẹn. àárò kò lélẹ̀ àbẹ̀wò ará àgbẹ̀ àbẹ̀ ìríwájú omi. rí ni ọkùnrin ti bẹ̀rẹ̀ mọ́ ibi àárín díẹ̀ fún abẹ́ kódà ó tẹ̀ tún lo cream Andy ó ga o. òun náà ń bóra ó ń dá àwọn kan lọ́rùn ẹ̀ ṣọ́ra yìí ẹni tó ń dá àwọn ọkọ̀ ọlọ́run ṣé nǹkan iná rèé ọlọ́run gbàgbé TV jùdíwò rèé ọlọ́ African TV gan bẹ́ẹ̀ tẹ̀ má jẹ́ parọ́ irọ́ ah! lẹ pa ah! báyìí ni tó dọ́lẹ̀ gbé wáyé ó dà pé ó ti wọ ṣẹ́ẹ̀tì yìí sí i mo máa ń rí lórí kinní kábíyèsí lẹ́dùnmarè wọ́n pàdé mọ́ ní orí wọ́n gbẹ so wájú orí yẹn wá fún ọkọ̀ kókó àwọn ìyàwó ẹ̀ dáná ṣé tó kú léèrè kábíyèsí ọba gbogbo ayé. Andy ah! mi ò bú ẹ o mi ò bú ẹ o a kàn ń gbọ́ lọ́n tóbi ni o à ń gbọ́ lọ́n tóbi ni o. ìmọ̀kùmọ̀ lélẹ́yìí o ìmọ̀kùmọ̀ mi ní parọ́ fún yín tó bá jóun leléyìí mọkùmọ leléyìí. ẹjọ́ tó lọ lọ ṣé ìgbà tí wọ́n bí wọn fa imú fún ẹwọ imú ẹ̀ ó gbẹ́dẹ̀. kókó sarí rẹ o kókó sarí. fine boy fine boy ló dé. níbo abẹ́rẹ́ dídí ọlọ́ọ̀kì ìjàwọ́ bẹ́ẹ̀ o ní kẹfẹ́ rẹ̀ bú kó bá gbàlagbà mi ní sọ̀rọ̀ bò. fine boy ló dé pẹpẹ yóò yóò wọ́n máa ń bọ́ra. Ah. fine boy looking pepper yóò yọ. orí kábíyèsí kun ló fi mú wọn ọlọ́kọ̀ dápọ̀ ló fi mú ọmọbìnrin yìí. Ah. fine boy looking pepper yóò yọ fine boy. kábíyèsí o tẹ̀ máa ń gbọ́ fish pie. Ah. gògìlà ó dàbí orí Mr. Bassey ìgbà kan ní ó jẹ́ kọ̀ǹpútà kìíní wa ní nọ́mbà ọ̀pá mélòó ni <laughs> irọ́ o fúláṣí ni bó ṣe nọ́mbà fìlàfìlà tó máa gbọ́rọ̀ yẹn ni. áńdì ọ̀rẹ́ mi ẹ máa gbọ́ ọ̀rẹ́ mi o. Ah. ẹ̀yin lẹ́lọ́hùn mi léyìí o kò dá lẹ́mi tẹ́ ìfọ̀ ẹ̀kú kò dún bíi. Ah. ẹ̀yin gan ṣe àǹkọ̀ ṣóhun lélẹ́ yìí ni o tẹ̀ nígẹ̀ ẹ wo ló ní káwọn kíkẹ́ pẹ̀lú abú wa kàbí ẹni tó fẹ́ kú léèrè ọlọ́run tẹ́ bá bú anybody mi tẹ̀lé bá sí mọ́ mi ní sọ̀rọ̀ pé oní tí ẹ wo ní sọ̀rọ̀ bíi pósí makọ́lì. <laughs> ọlọ́run kò sọ kankan mọ́ ọ̀lọ́ ẹlẹ́rìí bá ah, nǹkan tó ń ta wọn lọ́rùn lélẹ̀ àwọn náà ń bójú wọ́n ń lo cream ah, kábíyèsí abájọ tó ń dẹ̀gbẹ́ níjọ́ tí gùrẹ́sì ṣe bẹ́ẹ̀ dè tán tó wá láì ó ṣàdẹ̀dùn dùn tí ó ń dẹ̀gbẹ́ àṣọ rèé bring bring it on ita kilo kọ ita bi eta ló fẹ́ kọ lórí ita ẹ jẹ́ kí n kọ ìbò tó kọ yẹn ah. ṣé ita ló kọ yìí títa kọfí ẹ sún sẹ́gbẹ̀ ó ti tóun ló kọ ìbò síwájú kìíní ẹ bring it on ita with ijọ ah, olóyin ìbọn ló tún tábìbà kábíyèsí ọbàjọ́ ló kọ làsóhùn let me tell you for free. ẹ wò ṣé òun ló kọ right up yìí ni. àwọn ló kọ kí ló kọ síbẹ̀ tẹ́lẹ̀ kí ló. èmi ẹ̀ rí ni ó ní bring it on haters ló fẹ́ kọ we did justice we we we fish you out àwọn olóòtú. big big things ni mean like big big things ni mean like pepper them all justice from Mohbad bring it on haters within justice from Mohbad we will fish you out. Ah, ah. haters àbí haters. haters ibi ti bó o. àwọn ìyàwó náà fọ́ọ̀lù fún ìyàwó gọ́lẹ́ ní fọ́ọ̀lù. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi Andy haters ni kò ń ṣe hit Ita, ita bí ti bó o. kudu bi ye. kudu bi pé haters ló fẹ́ kọ ọ̀rẹ́ mi kùdú bíi pé haters ló fẹ́ kọ. kọ́ ọ̀rẹ́ mi má jẹ́ kán máa kàn máa fi ẹ́ pa wọ́n kàn fi ẹ́ pa ni kí ló dé kàn máa fi ẹ́ pa ṣáyó kí ló ṣẹlẹ̀ èwo ló wá wò bí àyìnrín èwo ló wá wò bí àyìnrín. ọlọ́yin ọkọ̀ tí ìgò yẹn ló ìgò yẹn ló kọ́ máa ẹ wojú ẹ má bọ́ ọ̀rẹ́ mi ọlọ́run mi ò láìkẹ̀ mi ò láìkẹ̀ mi ò láìkẹ̀. ó lọ láti ro orí báyìí fọ́tò ni mò ń bá wí o andy kan mò ń bá sọ̀rọ̀ ó yan kókó lórí báyìí kókó sáré à kókó sáré ojú wa pẹlẹbẹ wọlú báyìí ó wá ṣe ṣéèpù níbi ẹ̀kẹ́ bọ́ síta gbùdùgbùdù ah! ẹwọ ẹnu òmù wòmú lákà wòmú àwọn ìyá yẹn wòmú lákà wòmú pọ̀ ẹnu pẹ̀mú wò mú òní bá mi dà fáwọn girlfriend ẹ̀ lọ́dọ̀ òun ló wá tọ́ wa òun ló kọ́kọ́ dé à mi ò tọ́ rí òun ló wá tọ́ mo pẹ̀lú right up ẹ̀ abẹ́ rí nǹkan náà ṣé n tó ń kú lélẹ̀ àfà àfà lélẹ̀ yìí àfà lè kéwu ló yẹ. àfà tó ń kọ́ wọn lè kéwu ní bọ̀bọ́ yìí o ó kọ́ ìyá bara ẹ̀. wo tiktok tí ó rílì ó rílì ṣe nǹkan ṣé léyìí náà lélẹ́yìí abájọ yeṣu ní ẹ̀bù abẹ́ẹ̀rojú bọ́ọ̀lù kí kábíyèsí o àyáláyọ̀ mi ò sí tòsí ni àyáláyọ̀ mi wá bíbá aláyọ̀ <laughs> ni mi wá bíbá ẹ̀jẹ̀ má. <laughs> ẹ wá sókè abẹ́ẹ̀ rí nǹkan. ẹ̀jẹ̀ má bú ọ̀rẹ́ mi o ẹ jọ. níbi orí pò sí máa kọ́ ni. pé kókólẹ́tì fẹ́ sọ̀rọ̀. mo kàn fẹ́ kẹ́ rí fáìn. àyà kókólẹ́tì ẹ má bínú. wọ́n dẹ̀ ti kúrò. mo ti fẹ́ lọ sùn jàre. àyà láyọ̀ mi ti wọlé àǹtí kọ́fì. ìyá láyọ̀ mi. o mo fẹ́ lọ sùn o. ìyá kókólẹ́ ẹ jẹ́ káwọn ìyá kókólẹ́ sọ̀rọ̀ náà bẹ́ẹ̀ lè sùn ẹ jẹ́ ká sọ̀rọ̀ náà. kí ló dé. ọ̀fun kò sí iṣẹ́ tí gbogbo àwa ta wà lórí platform yìí right about now every every kọ̀ọ̀kan nínú wa ò sí wọ́n. èmi ló ṣẹ̀ṣẹ̀ fún mi ní kinní yẹn tó dẹ̀ ní iṣẹ́ kan tí mo lose torí twenty hours mi. ìyá cháwa lè bá sọ̀rọ̀ ọmọ mi kókó lẹ̀ ó dà pé ẹ̀ báyọ̀ sọ̀rọ̀ ẹ̀mí yàláyọ̀ mi kí lẹ rí sí ah, kábíyèsí. Ah, orí yìí lágbára <laughs> orí orí rẹ kó ní kó sí adélábù ó fẹ́ ẹ eh, lábùlábù mọ́ mi ẹ mọ pósí adélábù. òun náà yọ ọtí makọ́lì ni o ẹ mọ pósí makọ́lì ni ẹ mọ pósí makọ́lì ni ó dà pé ó fẹ́ fàjì ayẹyẹ láì bá yà kó fún un ló bá fi ṣe jọ ọ sẹ́yìn ẹ̀wọ̀n nǹkan náà káì káì. Ayọ̀mí why did you go down now? Ayọ̀mí kò dá o, sísá mi ti sá. Ìgbà ìwọ ló sá lọ. Ayọ̀mí ti sá lọ. Ayọ̀mí ẹ̀yìn bá rẹ̀ o. Lẹ́yìn twenty twenty four. London know. AB twenty twenty four. Ṣé òun lè ní ìgbà àwọn kan mọ̀? Adibẹ̀yì Adibẹ̀yì Abẹ́ẹ̀ abẹ́ ìròrí orí ìbẹ́ ìbẹ́ kẹjọ ń báyìí iṣẹ́ mọ́ ó yọ kókó wájú lórí báyìí ní fọ́ ẹ̀jẹ̀ orí wá tẹ̀lẹ́gbẹ̀gbẹ̀ ó dà pé orí ẹ̀ fẹ́ fà á mo gbé bàbá òbora ewo náà kù sọ́wọ́ ìyá ẹ̀ dá o. ìyá fine boy afa le kéwú sexy boy afa le kéwú. <laughs> mọ́mí ah. mọ́mí eh, nǹkan tẹ̀ ṣe fún mi ò dáa o ẹ wá pè mí tó bá dírágì mi sista Comfy tó bá dírágì mi. ẹ má kò lè dùn yín mọ́. ẹ má bọ́rẹ̀ mi ẹ jọ náà. máa bú tó bá ń sọ ni èmi ò fẹ́ gbà pòun ni mi ní parọ́ mi ní òògùn èmi kàn bú ẹni yìí ni èmi ò gbà pòun. ẹni tó jẹ́ pé tó bá bẹ̀rẹ̀ sí ní bú bàbá báyìí tó bá eh, ilé là ń wò ká tó sọmọ ló kọ lọ́rọ̀. ẹ àfáà lè ni òun náà wá rí opportunity wá join ah, ẹ má bu ni o mo kọ́ sọ ní tèmi. <laughs> mo nírú dìde tí ma. mo náà ni. bóyá ká dẹ̀ bóyá ká ṣèṣọmọ lórúkọ ńlọlẹ yìí. <laughs> yálù yálù àfáà fún rẹ Andy, Andy, Mr. Let me tell you for free. Have not you? Fine boy looking for this people. Jalami ẹ̀ ló wọ́n gbọ́ yẹn. O ti lò lò. Àwọn èké kan tí ò gbẹ́yìn máa rẹ̀. Mùtá irú lélẹ́yìí o. This is Mutairu o. Mutairu. <laughs> Alpha Mutairu. Oh, yeah, another name. Another name. Hmm. Alpha Mutairu. Okay, Dafa. No, Dafaya kọ. Ẹnìyẹn ṣe hundred. Lóyá yẹn ti máa mà. Ẹ̀yin náà sọ wọ́n lórúkọ ẹ̀ sọ wọ́n lórúkọ. An Asukwe àbí Muideen. Eh, Muideen of energy. Alabaru. Girlfriend dey you cut off. <laughs> Very girlfriend. Look at the thing wey you wan die for. You wan die for ah bàbá bóra fún rẹ̀ pọ́nfùrọ̀ pọ́nfùrọ̀ àǹtí àǹtí pọ́nfùrọ̀ bẹ́ẹ̀ máa bó síbi náà ẹ ò tí mọ̀ kẹ́nẹ́ burú ni àwọn ẹni gẹ́fẹ́ ìtẹ̀ dà síta naim naim no be be this naim ah, mr coffee ẹ̀yin lẹ́gbẹ́ fọ́tò síta àwọn òmùpá dìde léyìí o ẹni fọ́tò yìí làwà ah! bàbá dágbádá bolẹ̀ ilẹ̀. bàbá o bàbá da one thousand five one ah! thousand five hundred ah, bàbá o bàbá o ilẹ̀kẹ̀ lọ́wọ́ ilẹ̀kẹ̀ lọ́rùn bàbá o tó wá lè fún bàbá. chief fúnra rẹ̀. <laughs> ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ lórí ìkànnì. ẹ gbé fọ́tò instagram náà lórí ti wá ní. oh god ẹ jọ̀ọ́ lórí ìkànnì yìí andy mi ò bú ẹ o mo tẹ mọ̀ pé òtẹ kì í bú mi náà. àwọn ògbà bandi ni èmi ògbà bandi. disclaimer disclaimer disclaimer disclaimer. àwọn náà bú ga. andy in case tó bá ní ẹni tó bá lẹ́ni bọ́dì in case tó bá lẹ́yìn bọ́dì tó fẹ́ tó fẹ́ jẹ́ ń bẹ̀ o mo ṣe ń ah, display mi ò bú ẹ o andy mo tẹ̀ mọ̀ pé o ní fún mi ná ọ̀túnba ìdílé kìnìún o ọ̀túnba bàbá oko fúnra rẹ̀ ọ̀túnba ìdílé kìnìún. bàbá o látẹ̀yìnmọ́lẹ̀ kẹkọjá bàbá o suwale suwale suwale. bàbá mi lábúlé. <laughs> bàbá alájọṣe ọmọ ní. ọmọ méjì fẹ́ yàn kan gbòòsà. shift kọ́ọ̀rọ̀ òótọ́ lélẹ́yìí ò shift kọ́ọ̀rọ̀. shift kọ́ọ̀rọ̀ mà ti dàgbọ̀ bẹ́ẹ̀ni adi afọ́jú afọ́jú ní UK. ẹgbọ́n ṣe alábòsí ni mí ẹjọ ẹjọ ṣé mo jọ alábòsí. kò máa tẹ ẹjọ́ kan bu ẹjọ́ bu ẹni bọ̀jẹ̀ bu wa ẹjọ́ bu ẹni bọ̀jẹ̀ kò ṣe kankan. wọ́n ní alábòsí ni mi wọ́n ní mò ń fi áńdì ṣe yẹ̀yẹ́ bó ṣe máa fi áńdì ṣe yẹ̀yẹ́ fine boy. Ah. fine boy. agbada ọ̀lẹ́ńtẹ̀ láfa. abẹ́ẹ̀ ní lẹ́kẹ̀ẹ́ ẹ̀ rí wù tíìfù bàbá ọ̀tún ọba pínkì click ah. àti pọ́ǹpù ó lọ yẹn náà lọ ah, wọ́n wá lè wọ ẹ̀yìn ọkùnrin lè wọ ṣé pọ́ǹpù lélẹ́yìí àbí pink. baby pink ni àti lórí pọ́ǹpù ah, ní bá mi lábúlé àwọn náà wá pose. big things ni mo like pepper dem. bọ̀ mo fẹ́ ká kínní yẹn mo fẹ́ ká ẹjọ́ fan shift. orí yẹn dàbí kóòtù ẹ̀yẹ má wọrí yẹn orí yẹn dàbí kóòtù adé làbọ̀ fìlà yorùbá normal fìlà olè kò lè dé fìlà awò. ó dàbí kóòtù adélábù báwo ni ká ló ṣe orí náà wọ́n pa wọ́n pa ìdímọ̀ orí yẹn wá rí báyìí wọ́n pa ìdímọ̀. ẹ eh, ah. fìlà gọbú lọ́mọdé fìlà gọbú. ó ya ẹjẹ nǹkan nǹkan tọkọ ẹjẹ nǹkan nǹkan tọkọ big big things ni mo like. mọ́mí ìsìkọ́fù ẹ̀sùn sẹ́gbẹ́ ẹ̀sùn sẹ́gbẹ́. àtìkọ́ fún ẹyẹ big big things ni mo like pepper dem on justice for Mohbad bring it on itas àrí èsì èsì nǹkan within justice for Mohbad ah. we will see. ma without within itas within olympic abájọ ẹni fantastic náà like you. Ah. bring it on bring it on Pass. ẹjọ ac nǹkan justice for Mohbad we will fish you out eh, ta ló lè justice o tẹ bá fish wọn out we will really appreciate it o dábì wa alágbádá one thousand five ìwọ̀n ìwọ̀n àti fìlà yín. Hmm. yàmi tìka tìka yàmi tìge tìgo. baba denge baba pose baba denge baba pose. no afa afa chief Mutairu fúnra rẹ̀ ọwọ yàmi tìka tìka wò mí ọwọ́ mi ló kéré eh, kí ló fò lókè ẹyẹ ló. Ah, ẹni tó tó wá ní mọ̀ à ń sọ̀rọ̀ o èmi ò mọ ẹni tó orúkọ ẹni yìí jẹ́ o. I no mention name. mo ní tọ̀hún o àmọ́ orúkọ wọn ní aláró ẹ jọ ẹ má kó wá sí tíọ́pù ẹ má kó wá sí tíọ́pù ojú kò ìgò lọmọ ìgò etas ah. ah, kọ lẹni yẹn kọ etas etas. etas etas tó ń jẹ o bóyá bóyá nǹkan gbóná ni wọ́n ń sọ ni o bóyá amúléwọ́ọ̀mù ló ń sọ ni o bóyá amúlétutù ló ń sọ ni o bóyá oúnjẹ jíjẹ ni tó fẹ́ wọ́n Jesus. Jesus. Ah, orí yóò dá o kó kó wájú lórí jẹ́rìí kókó lọ́nà mi. <laughs> òyìnbó òyìnbó kòrò lẹ́nu Andy <laughs> ẹ má sọ ẹ má sọ orúkọ yẹn mọ́ ẹ kàn lè fi ẹ kàn lè fi ap twenty twenty four sí. Ah, àwọn èèyàn burú o. twenty twenty four. Adamu turn Adamu turn to Andy. Ẹjọ́ torí Ọlọ́run. Disclaimer disclaimer disclaimer. Ẹjọ́ ẹjọ́ torí Ọlọ́run. Disclaimer ni o. Mi ò bú ah, Andy o but èmi ò mi ò dẹ̀ sọ pé Andy bóra o but ṣé ààfin ni ẹ́. Andy Adamu kan fúrọ̀ ó ṣe pọ́ lórí iná wàá pọ́ kúrò náà jésù abájọ tí ni wọ́n fi ń dùn ọlọ́run ṣàánú mi o yéèyé yéèyé. apá tó kò yóyò. Ana super I don't know the person. Àfi àtúntò kò yóyò yìí lọ. Àtúntò kò yóyò. Àfa súnlẹ̀. Kò dá báyìí o iná gbòdò. ọlọ́run Karimo Karimo ò lè make heaven ọlọ́run ẹnu ẹ̀ ni mo ti gbọ́ àpàtú kò yòyò. Karimo yóò dẹnu yẹn gan dáa ah. àpàtú kò yòyò. ẹnu Karimo ò dá láyé. lágbà burúkú wà lẹ́nu ọmọkùnrin. Karimo ọ̀rọ̀yàn kankan ṣe o kò ní kọ́ọ̀lù pé justice nìyí rárá ó máa fún ní nọ́mbà yìí tó bá gbé ẹ̀wọ̀n síta bá gbá rẹ́rìn. ẹ jọ ṣe karo mo nídìí kírìmù tí andy ń lò ṣé karotó. karolaiti ni. no karolaiti ni. ẹ dáwọ ẹyin èèyàn yìí o èmi ò mẹni tó jẹ o ẹyin lẹni kì í sọ kìkì wo fọ́tò. ẹ jọ mo nídìí kírìmù. mo yàtọ̀ ẹ lọ bá. Ah, Annie, no, you are not troublemaker. We are just analyzing the man. No, Money the cream. Mommy, come see bóyá kẹ́ lọ bá. Bóyá kẹ́ lọ bá kí ló ń porúkọ ẹ̀. King White bóyá ló describe plug ẹ̀ fún. ara ẹ mo fẹ́ bi Andy ọ̀rẹ́ mi ni Andy èmi King White ọlọ́run má jẹ́ ẹ fẹ́ kí n tún lọ bi King White kó lọ gbé chaati mi síta pé mo pe òun. but ẹni ah. ẹ morúkọ ẹni yìí nà ọmọ mi kàn ẹ má confuse wa àmọ́ ẹni tó jẹ́ ẹ̀yin lẹ ń dárúkọ Andy kan. na hypo and relaxer bleaching cream ah, èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ o. Yay! Sugar yes. Thank you. Weather glasses. Na fire. It's you people o. Oh. Weather glasses kẹ̀. Mi ò sí bẹ́ẹ̀ o. Oh. In case you in case you want Andy, you Joseph, can text me. Joseph Alaba knows what. Joseph oh. Alaba knows what to kill. What kill Mohbad. Mohbad tó bá wá ń sòyìnbó a máa fi ẹ sí pé ó ní ds àfìsí kò ní ds àfìsí ó máa máa sòyìnbó profusely ni ló ń wọ̀n òkè a máa wá pariwo tán bí ẹni tó ṣépè fún kí ló dé. ọmọ aláyọ̀ mi tẹ̀sí gbọ́ gígùn gígùn glasses àbí gúgùn àbí gúṣì gígùn sígùn ọmọdé ọmọdé gé kajẹ ọmọdé gáwọ́ gígù àwọn gígù. ẹ jẹ́ wa máa lọlé ẹ jẹ́ wa máa lọlé. àwọn gúúsì ẹ̀yin náà lẹ́ni ká wẹ́n tó kù bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ lẹ fẹ́ máa lọlé. ẹ jẹ́ wa máa lọlé. àkókò ilé ìlàyà ti lọrùn ọlọ́run máa jẹ káì pọ́nfúrọ̀ pọ́nfúrọ̀ nìdí. no say I'm not nice i this person they brought this person uh, picture out and they say we should analyse i don't know the person now àwa yà kí sí mi rọrùn. I just said I said you should appreciate the picture you should appreciate it because. no someone tara tara yóò dá lára bí tara lórí olè ni ò dá it's not. me. <laughs> Andy Andy you are my friend. Oko sari. orí gọbú gọbú. Andy you are my friend okay I just want people to appreciate you because uh, it seems as if people have not been seeing your ah. pictures they've not ah, been seeing you eh? they don't know you so I decided to bring it out so that um, people can appreciate the beauty of God in you. Ah, but we are appreciating but it's good that you posting for dragging smoke let them feel how uh, it looks. Oh, ẹ má bínú mo drive ni o let them feel how, how it looks for Andy dragging someone to. Eh, Andy has not dragged me that's why Andy Andy has not dragged me so I won't drag am. ṣèyàn orí bc ti bàjá bẹ́ẹ̀ bàjá. Ah, ta ló eh, tún sọ bẹ́ẹ̀ ta ló sọ bẹ́ẹ̀. Mommy, I God. I'm God. I know dear dear. Oh. Na read me, I just dey read you. Oh. Me, I know dear. Oh. I beg you. And I know like dragging you. Na book I dey read you. Mm. Mm. Mm. Let me tell you for free àwùjọ ẹgbẹ́lẹ̀ yìí kúrò ẹgbẹ́lẹ̀ yìí kúrò tá a lè wúrẹ́ ọlọ́run gbogbo àgùntàn tá a lè wúrẹ́. ọlọ́run mi mi lògó mi lògó sí ọbọ olóṣì olóṣì dalẹ̀ kàrímọ́ olóṣì dalẹ̀ kàrímọ́ ẹjọ́ ẹgbẹ́ kúrò bí kàrímọ́ ṣe lọ́ọ̀fù ẹ̀ tó ó yẹ kí wọ́n dalẹ̀ ọmọdọ́mọ. Hmm. Ah.